Tapi kenal apa? Ini amat tinggi lalu amal Tuhan Taala. Kalau berbuat berbuat selain orang-orang apa itu kepada Muhammad Muhammad Sallallahu Alaihi Wasallam. Ini amat orang tu jauh itu. Alih orang tu, itu benar ni amat. ọlọ́kùnrin kọ́ rẹ̀ àwọn tó ṣáájú nínú àwọn ẹni rí ọ̀nà náà ni àwọn náà bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ ọlọ́run báyìí. ọmọ ẹ̀kú bá àwọn ẹ̀rọ mímá aná jàrá tó يقولون إني لآخذ لمن يقرأ القرآن ولا يفهم كيف يتبلد الوجود نعم تعجبك فالوا أنا طريقي من يقرأ القرآن عندما قرأ القرآن ولا يفهم معانيه وتبقى أو الجمعة يتم بأمره كيف يقرأ القرآن أنا أقول يا بول بوني وأنا بيرش يوم بعد القرآن ويقول إن بالقرآن nínú Quran tó jẹ́ pé sọ̀rọ̀ àrùn téèyàn bá ta èèyàn lè rí pé ó kílíà iṣẹ́ tó yẹ tuntun yàn fún yàn lọ́wọ́ lọ́wọ́ díẹ̀ agbára rẹ̀ ká. kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pẹ̀ agbára lọ́wọ́ ká ọlọ́wọ́ ọmọ ìkọ̀rọ̀ pé káwọn tuntun wà fún ọ̀rọ̀ àrùn ìlú kí ni tí wọ́n fi ní yàrá òṣèlú nígbà míì ó lè jẹ́ níta òkúta bí wọ́n ṣe kí ìyàwó ṣe tó àwọn àyà ìjẹ́ látara bẹ́ẹ̀ náà bá àkíyè nítorí àwọn kòkòrò àdúgbò gọ́ọ̀mẹ̀ntì ti sọ mẹ́rin nínú ìwé ayé wa ìdẹ́gbẹ̀ kékeré púpọ̀ láàrin àwọn ìlú wa. القرآن الذي فضل الله عز وجل Kalau waktu panggil dari berarti Kemudian oh, kita berdoa yang mana Jadi kita panggil Allah dan aku imam Berarti Adalah waktu Allah Di kata Nama yang dari Allah Bisa kita kau Kalau kita kampung Kalau kita kampung Kalau kita kampung iye tó ń ta aláàbò yìí yóò ràn wá lọ́wọ́ láti ní ayé òwe kalẹ̀ òkú yẹn ká òkú kalẹ̀ ayé òkúrò òkú yẹn ká òkú ọ̀ ayé tẹ̀lé òkè òkè yẹn ká ǹjẹ́ ọlọ́run bá bàbá ìlànà ìfọ̀n àwọn sàálà ó mú wa lórí ìfọ̀n àwọn ọ̀gá ọlọ́run bá lọ́wọ́ ọ̀kan wa. àwọn ìlú kan ń إليه وعباده وعباده اللهم الله ابن عباس رضي الله عنه وعليه التأويل إبراهيم وانتي يوم يوم يوم يوم يوم يوم lo có một cái hoàn thiện lo cho mình anh ấy lo lo cho tôi lo lo lo mấy thứ gì đâu thì hãy đó một cái hoàn thiện nhưng mà có là bà nội của tôi đi làm bây giờ để cho đi mua đi rồi rồi cái mũ anh chị thảo luận với Ini berbau mengkonsumsi alkohol ini ini awal tuan tuan dia ini mengumumkan manja manja manja itu mungkin itu dia itu dia Udah ni oleh orang yang kawal mendoakan, oh boleh dia tidak ada, enak cukup. nó Luego alguno deben adorar. ¿Qué ha, à ha podido adorar al Señor? Y bueno, hablando con mà niños, a crucifijo tu camino, a majador de la tierra, y tú là tu padre cái morir. ¿Qué là Yo lo digo, porque, bueno, vamos a ir a la capa, ọlọ́mọ ní ara ọ̀rọ̀ òwò èdè ẹ̀sùn wá ní kò rí bẹ́ẹ̀ òwò èdè ní òwò bẹ́ẹ̀ èèmọ̀ ara rẹ̀ ni. lọ eléyìí àwọn ará ọ̀rọ̀ ẹ̀rù mo yà àwọn ẹ̀rù bẹ́ẹ̀ náà lọ ẹ̀kú náà wà. àlùmọ́ àlùkùránì ọ̀rọ̀ ọ̀rọ̀ àkùtà ara nínú àwọn ọ̀nà tí a gbọ́.

di ọ̀sẹ̀ tó lọ dúró eléyìí ṣe ìdìbò kẹta àbí lẹ́gbẹ̀ẹ́ ìdìbò kẹta ẹ̀mí ìyàwó. Àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n ti ń bọ̀. Àwọn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó mọ̀ sí ọ̀rọ̀ ìmọ̀kíyà ọ̀nà ọ̀tàlẹ̀ wà lọ́wọ́ ti àbúrò. Òbẹ́ ìlú ìjọ àmì lọ́lọ́kọ̀ọ́ ìwà ìkàlẹ̀. Àwọn ìṣèkò kẹ́kọ̀ọ́ hijrah dari Makkah ke Madinah. Itu adalah yang mengantar kaki Allah Bir Ubit Al-Mulku Al-Mulku ini Cumaru Namun kemarin ini Tuhan mungkin Tuhan sama Tuhan Buka Belum bayar Tuhan Bagaimana ini Tapi Tuhan Tuhan Tuhan ara òwe lọ́wọ́ bá pa òní pé ayé àwọn àtò mo lè dà o báyìí àwọn àdá mo lè tó omi àgbẹ̀ yìí kọ́lá kan náwó tàwa àyà dá ìyẹ̀bẹ̀ lọ́dún ẹ̀yìn kan àkùnà àwọn. قال ابن عباس رضي الله عنهما كما روي عنه الذي خلق الموت wọ́n ní ẹni tó bá ikú àti ààyè wọ́n fi wé àlẹ́lẹ́ ìrẹ́ ìlú wọ́n yóò ìrẹ́ ìlú ẹbí máa pín in wọ́n yàn yóò wà lọ ìgbẹ́ ìgbẹ́ yà fún àwọn ẹ̀rẹ́ ẹni tó bá fẹ́ yẹ̀yẹ̀ tiẹ̀ látara rẹ̀ yóò fi àwọn kúkẹ́ àwọn àwọn àwọn cũng là là yang dari kewajiban kita pada mangga kawan mampu kita jaga karena kita lima kolega dua kolega kita kalau kalau mau kita orang yang kita wanita yang kita mampu lagi eh ọ̀nà ìgbàgbọ́ ọ̀nà àlọ́ ó ti dá ìyàwó alọ́ àlọ́ wọ́n sọ ìgbà àwọn àlọ́ ọ̀nà ìgbàlọ́wọ́dá ilé olùwọ́n sọ ní ara ó yà ní ilé tó ń sọ sílẹ̀ ìpàlọ́ àkókò rẹ̀ mo gbọ́ tó ẹgbẹ̀rún márùn-ún ọgbọ̀n ní ọdún. Kami orang sudah berbeda. Ini dua kali kami kata mudah ini aku dia. Ibu aku yang semua berbeda. Tidak berbeda. Untuk dalam mereka. Ada di kalau memang sudah berkaya. Ia ibu aku. Ibu aku. Mama ada kalau mà cái gì sau khi cả đó cả con xin mà leo lại con nghe cả một con người mình thiếu cũng bị ở cái đó cả ai cũng có nhưng mà cái đó giờ mình cũng yêu nhưng mà còn mà lại đó nên là đó mà lo không thì mình dạy cái đó cũng được nó là nó là đây là mình ở ngoài وتطيل سعر البر أو يطيل سعر البر سعر الضمان خلق البركة ويجعلها لما يشاء عندما ترى ذلك بإذن الله سبحانه وتعالى الحكم الربي الله مستقيم على خير ثم يقيم الذي يتذكر الإضافة لفقر الفميد غير تلك من قبل إيوة الفميد يوم تدعو الله يدعو الله سبحانه وتعالى ó lè lé ó jẹ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn kan àwọn ọmọ ìgbà ilé ìmáà náà tàá تعالى وتعالى الإمام ابن العشير رحمه الله يعني من مقام مقام في التي تطلع من عليه تبارك الذي بيده وهو على كل شيء قدير فلم تبارك مما به ان الله به المقام المنكر orang yang lain. Kena begini. So, kita mesti tahu apa adalah tujuan hidup. Tahu, tahu, tahu. Bukan apa tujuan. Mana yang bukan apa? Bukan tujuan yang kita Jika tidak berjumpa dengan mereka, mereka akan mengalami kesulitan. ni máa ń gbéra nípò àwọn pẹ̀lú àkàrà ètò ètò ìgbà ètò wọn pẹ̀lú kí wọn sábà ètò ọ̀la ìmáàmù ní ọ̀rọ̀ tẹ́kíyó ní kókó rẹ̀ yára ìmọ̀lẹ́yà. nínú ìtumọ̀ wọn tún tún òun ni alẹ́ ìlú nìyí ló sábà ọ̀rọ̀ àbí ẹgbẹ́ pé ó kọ ẹ̀ ní ọjọ́ ìgbà lọ́wọ́. tọ́lọ̀ bá tó bọ́ọ̀lù pàtó lọ́jọ́ ọ̀nà pamọ́. wọ́n ní ìlú máa tó bá wọn kàn lẹ́bi ìyẹ̀yẹ́ yìí ní bàbá tó ti lọ sọ orúkọ pé bàbá wa àìlẹ́bi lẹ́bi àìmọ́lẹ̀ ẹ̀dí ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀la àti gbogbo nǹkan ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lára fún ọ̀rẹ́ tó wọ́n ti ẹgbẹ́ òní àbúrò fún òní nìkan kábí àwọn olóore rà ó sì fún yé ìwọ̀n tàbí kan fi wọ́n kà máa ọba àdúgbò tó pé máa wọ́n lọ. á àwọn ìmọ̀ kan wọ̀ ìmọ̀ ara tó kò ní ká wọn pé ọ̀rọ̀ yẹn. wọ́n ní àwọn tó máa bàbá aláwọ̀ kan lè yẹ ká tó wọ́n. أعوذ بالله من الشيطان الرجيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي يقول الله يقول الله náyìlá láyé ìlú ìlú nápapọ̀ ọwọ́ ọlọ́run ọba ó kún fún ọlá láyé ìlú ìlú nápapọ̀ ẹni tí ọlọ́run ọba ń ná fún wa fún wa kì í ní ọlọ́run ọba láyé ìlú náà ẹ̀ nápapọ̀ sàhárò ìlú ìlú ọ̀dà yóò hàn lórí. يقول وعوده أخونا أو الله يكلا ونعبر بين ذلك أنا أنا جوا مرنا جوا غير أنا جوا صلى الله عليه وسلم قل انظر إلى أمره منذ خلق السماوات والأرض لو نصر الله لم يكن تبارك الذي يده الملك وهو على كل شيء قدير من حديث عمر بن الخطيب رضي الله عنهما رضي الله عنه مراد الله الله عليه وسلم فالنفس نعقد بالبعض ببعض المسجد متعقد بالبعض وعطا وعطا حتى الصغير كل قولان الأمثال Minta dan cinta dan kamu itu kamu bilang lo. Kalau saya maju, saya Allah amalakum. Ini mau jadi orang orang ini, orang orang ini baru di mana pada ini. Masih loh. nígbà tó ń mọ ọlọ́run láyé ìgbìn ọlọ́run máa ń sọ yàn lẹ́sà tó tó dáì mi àbí kí ló kí bẹ́ẹ̀ tó ọlọ́run ti sọ fún wa pé mọ̀nà àmì lọ́sọ̀ rẹ̀ àmì ìdákẹ́rẹ́ mú àwọn ọ̀rọ̀ wọ́n. mọ̀nà àmì lọ́sọ̀ rẹ̀ àmì ìdákẹ́rẹ́ mú àwọn ọ̀rọ̀ فلنحيينه حياة طيبة ومن عمل to عمل من ذكر أو أنثى وهو مؤمن التي يبدأ لا تدخل بشيء ذكر كل رقم أو أنثى يوم الجمعة أو أو أنثى أو ذكر وهو مؤمن تذهبه ولا نحيي الحي وحياة طيبة أي ذلك

kami untuk menuju dunia. Ayo, orang buat buat negara kita kaya orang berbangun. Dan kita entah di mana menuju mana dia kau mana lah itu sama dia tidak tidak ada. Kita tidak boleh menurutnya kita tidak boleh. Jangan orang yang dia dia kau hanya orang àwọn ọ̀dọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àná níbi ìyàwó ìdílé làbdá làbdá ọ̀dá ẹ̀ èlú gbogbo ni o wọ́n pè ní làbdá ẹ̀yìn làbdá làbdá ni pé gbogbo fún ìjà lọ́dọ̀ ṣe ọmọdé ọdẹ ọ̀fẹ́ gbogbo fún ìjà lọ́dọ̀ ṣe tó kò sí ó sì ẹ̀sìn wà ní kàkà áà. lẹ́sùn pàpọ̀ lẹ́sùn náà. Ìmọ̀lá ìgbà gbé ìnáwó ní ìgbọ̀n náà. Sọ̀rọ̀ tó bá gbé ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà 后来我不管了，不管不管了，因为什么原因？在外地待然后剩下一直混日子。然后就大家越来越忘本了，不管不管了，反正都是做不起来嘛。赚的比你更少的，我们去说说。因为桃花源现在相当于什么什么房地产、物流、水产、电 والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين ìjọba tó di ayà yẹn ó ti sọ ayà yẹn ní ọdún ìtọ́jẹ ọmọ ìtọ́jẹ nígbà àwọn sábà ọ̀tọ́wọ́ tó ń gbogbo ìjọba ní ìgbà ní àlùfáàmọ́. الحق أهلهم ذريتهم ذريتهم وما ألتنا من عمله من شيء بما أمره قل وما ألتنا من عمل بالدين كل يوم بعد علماء على كل يوم بما حصل وهي فإنه أنقذ هذا أنا مصدر له ولم وتبعتم ذريته طبعا وانا في ولي الحقن بدين ذريته أتما أتما أتما ولكن وما أمتنا من عمله فإن الله يعمل بالإنسان

àwọn yòókù ní wọn bá ní wọn àtàwọn àti ìfòkàlù àti ìfòkàlù. ó ní wọn bá ní wọn bá ní wọn náà láwọn yòókù náà ànábì ti sàlàyé máhàlù náà ní ìyàwó ìwọn àtọ̀rọ̀ bábà wọn ti láwọn yòókù náà àtọ̀rọ̀ láwọn dàbí ẹgbẹ́ ìṣẹ́ lọ́ta àníbi wọn ń lo lọ́kàn tó ń tẹ̀wọ̀n ní ó ní kí ẹgbẹ́ ti ṣe èjì òtí wọn yá ìgbà ìgbà yọ àwọn tí wọn yọ ọdẹ àyẹ̀kẹ́ àwọn ọlọ́dà yìí ń yàgòdò pé wọ́n ti wọlé. Àdàkọ́ ìjọ láti àkókò olóògbé ẹbí àpá wọ́n ti wọlé wọn àwọn yòó ní tiwọn. Àwọn yòó ní lọ́la ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ lẹ́kì fọ́nká ní ìjọ. Ẹnì kan wọ́n ti wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ní wọ́n gbé wọ́n wá sọ ní ìlọ́po sí táwọn ìgbà wa ní à àti ìjọ olùkọ́ olùwà ìjọba olùwà yìí wọ́n lọ́wọ́ àwọn ọmọ tó ṣe ìjà òṣèlú. kecil juga itu sendiri dari kafirullah ini mana tahu saja ini mungkin kita semua orang orang orang ini mungkin ada orang orang orang orang orang orang orang dengan kuliah, kalau dia kuliah, mungkin apa dah yang dia kuliah, mungkin apa dia kuliah. ọlọ́run kú lè ní ìdè ndị gbogbo sínú gbogbo ìyẹn lọ́wọ́ tó bá wọ́n. náà ọlọ́run máa ń ní Ờ, là một câu ra mà bây giờ mọ́tò àwọn kọ́rọ̀ ní ní ní dáhà látara góòlù ní kàlíyà òun náà wà ní ìyàwó. Wọ́n kò sábà fi bẹ́ẹ̀ ọdún ní kàlíyà ìjọba ní kàlíyà ìdáhà pé dáhà àyàká ní wọ́n ní òun rẹ̀ ní ìgbé bàbá ń fẹ́ pẹ̀lú ìyá ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó tó ọba àwọn ọ̀rẹ́ àwọn ẹgbẹ́ ìjọba. ditolong kita bersalah. Kita ini sudah eh, ini waktu sudah mau belum belajar. Itu itu belum itu kerja kita akan kita akan kerja kita. Sulit yang kuat itu kalau belum itu anak ini isu kata kalau kalian. Walaupun M itu Ibu M M yang itu jadi pakai mohon ìmọ̀lẹ́ láwọn ọmọdé ó kàn ń náwó ìta àwọn ó tún torí ẹ̀sìn ìdílé náà ni àwọn ènìyàn ń ná ẹ̀rọ ìpè lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run wá àdúgbò ìgbàlú lọ́yìn ìlú ìgbà ìjọ kan jẹ wà sí àwọn ìtàkùn ẹ̀rọ ẹ̀rọ kọ̀ọ̀kan ẹ̀rọ kọ̀ọ̀kan láti lè fẹ́ràn ayélujára àìsàn pè é lọ síbi kiri táwọn ní àbá tó wà rò fọlọ́ wọn àtàlẹ́ yìí jàmbá rẹ̀ àwọn yìí kí ni là ní ọ̀rọ̀ ìyá àìsàn ní mọ̀gbà tó bá ní àgbà tó bá rẹ̀ ó ní gbà ọ̀rọ̀ ẹ̀ tó o bá ti ń dunú orúkọ tó wà ní wọ́rọ́bì Muhammad gbogbo àpàlọ́lọ́wọ́ bá Muhammad náà nínú ìdíje ìdáwọ̀ ọ̀ṣà ọ̀la àwọn tó bá ti ń bí ń ṣe lọ bí ìmọ̀ràn ẹ̀yìn ẹ̀yẹ wà máa hajjá sí lọ́sùmọ̀ ìwọ kọ̀ọ̀rẹ́ lọ́sùn mẹ́fẹ́ dá ìyàn tẹ́lẹ̀ àjọ parí ìṣù bàbá parí ẹ̀ àwọn ọ̀dà ọ̀rẹ́ ọ̀dì ọlọ́wọ́ àná àbí irú àwọn bàbá sọ yìí máa ń ṣẹlẹ̀ láàárín ọkọ àtìyàwó dáadáa èyí tún wáyé ní ilé ìjọba Baik ini, Baik من Baik هذا ما فاطمة هو ضعيف هو ضعيف lórí Baik mo pé attention ti débi pé wàláì mo wá káàkiri náà kò tó pada padà ló kí nǹkan kọ̀ọ̀dé ini, kata ní kàtà ní oṣù mọ́jọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé fàgbọ́ ìbà àbí fàáńkà wa wàláì lè fi èrè wọ́n sì lè wà mí lọ́wọ́. òun ló tún lówó ìlú kó lówó òun ìyá ọ̀dà wọn. ní ìjọba lọ bẹ́ẹ̀ yẹ ní kíkà tó wà sáà ní ìyàwó ọlọ́wà. lọ́gbẹ́ ẹ̀rọ ló sáfẹ́ ìdílé yẹ kì í ṣe àwọn àmì. wọ́n bẹ̀ mọ̀ pé àwọn kan wà kí ni wọ́n kàn láti bọ̀ òun gbọ́ jẹ̀mí báyìí tó bá dé lórí ìsinmi báyìí gbogbo dáhùn tó ní kankan kan kò ní ẹ̀rọ gbọ́wọ́ ẹ̀rọ tó bá wá lórí àti àgbà kò ní ẹ̀rọ ọ̀tọ̀ ni pé ó rà ọ́ mo ti rà náà ó tún ní bó ṣe fi ọ̀tọ̀ ni pé kò rà ó wá lórí ọ̀nà ẹ̀sìn fún ọdún ọjà ìpínlẹ̀ àrà ẹ̀sìn ṣe kan sọ̀rọ̀. ó sì lọ rẹ̀ lálẹ́ kọ̀ bí já onírọ̀ burúkú àwọn owó ẹ̀sìn kakókò wọ́n ti lọ rí torí àtàwọn kan máa ń gbé ọkàn rẹ̀ nígbà tí gbà wọ́n lé ẹ̀. Nígbà tí ìjà àpapọ̀ máa ń tìjú tó tó náà wọn bà. Èyí ni o láíláí tí o rí òṣèré kankan ní owó ìgbà yìí. Yorùbá ìgbà àwọn ọmọ òun dàbí lẹ́yìn pé láti tó ìlú òfin ní pẹ̀lú ọkọ̀ òun tó lè kàrí dàrú ìyá yóò sì tó rí ilé ní òun sára. torí pé mo ká láti kà ní ilé ànábì mi ní tó fẹ́ gbé ọlọ́dọ̀ àìsà rẹ̀ jọra nà. ìtọ́jú tó ń sọ̀rọ̀ wọn náà tó pamọ́ gẹ́mí àwọn ni. àwọn ni wọ́n sì jọ pé wọ́n fẹ́ lápá yìí sọ́rí o. bọ̀dọ̀ táwọn ibi tó fẹ́ sọ̀rọ̀ ànábì rẹ̀ bẹ̀rẹ̀ ni. bá a lọ lọ sọ. ó sẹ́yìn ìṣòro láwọn ènìyàn àwọn ẹgbẹ́ ìtàwọn ah, àwọn ìlú ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ yóò àgbẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tàbí kí ló fẹ́ jọ ó ní ah, ó ti mímọ́ o ọkọ̀ wọn kú ní o gẹ́gẹ́ lẹ́nu kóbìnrin jẹ́ adélébọ̀ ìjà àìbù tí ìbá ti ṣe pé látara fàṣà àwọn ẹ̀jẹ̀ ìdìbò ẹ̀ òdìdí ayọ̀ kan ní ìfọ̀kàn ọlọ́run ní ìjọba ìpè ìjà àìbù kóbìnrin jẹ́ adélébọ̀ ilé ẹ̀bọ́n ní kí kó òdodo tà níbi ní ọ̀nà sáà nígbà tó ṣẹlẹ̀ àwọn obìnrin kan wà kí ọkọ wọn mẹ́wàá bá tó ń kú wọ́n tún máa jà náà ní pé a tó wà kàn tó dá lóyún èsì gẹ́gẹ́ bí àkúmá Asma fẹ́ Jafar, Jafar òkú, àbúrọ̀kùn fẹ́, àbúrọ̀kùn tuntun, ayé tó fẹ́. Ẹ̀yin náà wà wọn àmì fẹ́. Sórí Asma ìjọ kan wà láti nípa àtúnṣà na Nǹkan tí ó fẹ́ fún àwọn títà ìgbàgbé ìyàrá wọ́n mọ̀ gbárù rẹ̀ nínú ilé ọkọ̀ rẹ̀ bàbá làwọn wọ́n máa ń pẹ́ ilé ọkọ̀ rẹ̀ wọ́n mọ̀ gbárù rẹ̀ ilé ọkọ̀ rẹ̀ ó jẹ́ pé wọ́n yìí sábà gbárù rẹ̀ wọ́n àmọ́ gbọ́n ó ti gbàgbé gan kó ní ó mọ̀